بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ ابن حجر في بلوغ المرام في كتاب الحدود باب حد الزاني وعن عمران بن سخيل رضي الله عنه أن امرأة من جهينة أتت النبي صلى الله عليه وسلم وهي حبلى من الزنا فقالت يا نبي الله أصبت أصبت حدا فأقمه علي فدعا رسول الله فدعا رسول الله صلى الله عليه وسلم وليها فقال أهتدي إليها فإذا وزعت فأتني بها ففعل فأمر بها فشكت عليها ثيابها ثم أمر بها فرجمت ثم صلى عليها فقال عمر أتصل عليها يا نبي الله فقد زنت فقال لقد تابت توبة لو قسمت بين سبعين من أهل المدينة لوسعتهم وهل وجدت أفضل من أن جاءت أن جادت بنفسها لله تعالى رواه مسلم nípa àdìsọ wa nípa ọ̀rọ̀ zina tìbùnú hajar sọ nínú gbòlógbò mọ̀ràn kàǹbà lọ àdìsọ náà gbé kẹsẹ gbogbo hadith mọ ẹni máa mú wá yóò mú wá níwọ̀n báyìí táwọn onímọ̀ máa ń lò máa fi ń sẹ̀rí inú ìdájọ́ ó sì tún fi tẹ̀lé tó tó ṣe nípa táǹpẹ ní alaziz sẹ́rùl wajiz wajiz yẹn ní ti ìmáàmù nawawi ẹni ní ìmáàmù gazali tó nípa fíkù ṣàfihìyà àwọn àhàdìsẹ́ wa máa ń lò pa èyí èyí tó kọ́mọ́ jù bẹ́ẹ̀ ní ibùdó hajar mú wa nù bulugul maram. ó ní àdìsọ́ wájú wa náà mú sí lọ́gbà wa títí wọ́n ti bá àdìsọ́ fẹsẹ̀ nílẹ̀ yẹn látọ̀dọ̀ Imran ọmọ Husayn nínú àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wa látọ̀dọ̀ rẹ̀ pé arábìnrin kan láti Juhayna ọwọ́ abá ànábì sallallahu alaihi wasallam oní Juhayna yẹn kọ̀bílà kan ni nínú kọ̀bílà Juhayna tó bínú Zayd ó sì kó àwọn kọ̀bá ìlú míì náà sínú so nínú àwọn bani kọ̀fán ni wọ́n wà. so onísìn ìlú wọn ti wà lábẹ́ alimamlakata arabiya saudiya ní táìdì ìlú táàpé ní omuluj láàrin maka àti madina ìní omulujuwa ó ní obìnrin yẹn láti juhaina ló ti wá ó sì gba islam àwọn èèyàn rẹ̀ náà ti gba islam ọwọ́ abba anabi wa sallallahu alayhi wa sallam ó sì jẹ́ ẹni tó lóyún láti bí zina fàkọ́lá ti yá nàbí yàlla ọwọ́ asọ́kùnrin rẹ̀ òjì fi ọlọ́run asọ́kùnrin haddan òun ti dáràn kan tó ń lẹ́tọ̀ọ́ sí ìdíyàjẹ ọlọ́run fi hàn pé ní alhad fàákínú aláyà yà á gbé dúró lé mi lórí o fàdá àrò tó lù láì sọlọ́lá àríwọ̀sọ́lá wà ní yàhà ànábì wa wá pé ẹnitọ́jọ́ olùtọ́kùn rẹ̀ atọ́kùn rẹ̀ yẹn ẹnitọ́jọ́ wà ní ju rẹ̀ ẹnitọ́jọ́ kọjọ́ olùtọ́jú fún un fàkọ́lẹ̀ àṣìní ilé ìhà ànábì wa sọlọ́lá àríwọ̀sọ́lá sọ pé. máa fi dáadáa fi fẹ́yìdá wọ́dọ̀ àti tọ́ba bímọ tán fà sí ní ibi hà wà á mú wá bá mi fàfáàlì ọkùnrin yẹn wá sí bẹ́ẹ̀ fà mara bí hà òṣìṣẹ́ ọlọ́run wá pàṣẹ nípa obìnrin àlẹ́ ìhà wọ́n wá di aṣọ rẹ̀ mọ́ lára fún mọ́ òmìnira bí hà wọ́n wá òṣìṣẹ́ ọlọ́run faru jimaji ibi tí wọn lọ sọlù pupa wọn sì sọlù pupa thumma salla alayha lẹ́yìn ìgbà náà ni ìdíjọ́ wá tí lára Umar Umar wa sọ pé àtúntọ́lì alayha dá nabiyallah ìrẹsọ ọjà nàbí Ọlọ́run tó ọwọ́ àmọ́ ọwọ́ àtúntì obìnrin yìí lára ni wọ́n kò fàkàl ìtí ọlọ́wọ́ sọ pé làkọ̀dìtà bàtìkà ọ̀bàtà ni ẹrúbìnrin ti túbà kan làwọn kó sọmọ ti abẹ́yẹ na sàbẹ̀yẹ na mi ní àhàlẹ̀ mẹ̀dínà tí wọ́n bá pín túbà yẹn lérí àwọn èèyàn àádọ́rin nínú àwọn ará mẹ̀dínà làwọn sàátì fún mi yóò kárí gbogbo wọn pátá yóò tún sẹ́kù wàhálì wọ́n jẹ́ tẹ afdọ́là mi àǹjáde àti nàfìhà ṣé wọ́n rí nǹkan kan tó lọ́lá tó bí obìnrin ṣe fi ra rẹ̀ tọrẹ lillahi ta'ala ọ̀fọ̀ra rẹ̀ tọrẹ fọlọ́ ọlọ́ọ̀bà alápàlẹ́ ọlọ́ọ̀bà tọ́ga. gẹ́bí mẹ́nìájú wa à ń gbìyànjú láti kọ́kọ́ tu tí yorùbá tá a sì fi tu kó súnmọ́ náà tù kó tó di pé a ṣe àlàyé torí ń bi àlàyé lórí náà tù ẹlòmíràn máa ti ọ̀rọ̀ tara rẹ̀ bó àbí tẹnu ara rẹ̀. so agbọ́dọ̀ mọ nǹkan yẹn pẹ̀lú nusufu sẹríà àyà kúránì àbáyà hadith kápọ́ tu nǹkan wa ńbẹ̀ lọ́nà tí ó gbà hàn tí ó sì súnmọ́ yorùbá tá a gbọ́ yìí lẹ́yìn ìgbà náà tábà níbi àlàyé ká tó wá sọ ìyẹn wàá tẹ̀ máa àtẹ́ẹ̀tì àlàyé yẹn sọba tẹ́ra mu tọ́ba súnà ànábì sallallahu mu sọba òye tó dìndín sọba mu sì ìwé ẹlòmíì kò ní sí ìsúná sùdà tí ó sì máa tara ẹ̀ sí agbọ́rọ̀ dùn lọ́ba máa gbẹ̀fẹ̀ tó yóò rò pé òun tìyàn òun sàlàyé ọ̀rọ̀ fáyẹ̀yìn àbẹ́ fẹ́ tì wọ́n lọ síbi o tàbí gbàgbọ́ kàrí mọ́ni ó ní arábìnrin fẹ́ láti ló ti wá ọwọ́ abá sì jẹ́ lóyún oyún látara ni. dìnnà kórìkìrìsì dìnnà yìí tó ṣe yí pé kò ní ìkàrà kò ní ìtúláàsì ẹni nínú dìnnà yìí tó ṣe pé ìtúláàsì ẹni nínú wà bẹ́ẹ̀ tọ́ba ṣe yí pé èyí tó mú túláàsì nínú wọn túláàsì ẹni ìyún kílẹ̀ àbí ọ̀lẹ́tọ̀ tó hádùn dandan torí kò wù láti ṣe dìnnà wọn túláàsì ẹni ṣùgbọ́n ńgbà tó yẹ kóun ti dáràn tóun lẹ́tọ̀ọ́ sí ìdíyàjẹ sẹ̀ríà ó túmọ̀ sí pé ó fínúfíndọ̀ sí i ṣé yorùbá mi ti yé sọyì fàkọ́ láti yá nàbí yàlá onírè ànábì ọlọ́run inú tọ́da tí ẹ bá tuntun ànábì sallallahu alaihi wasallam ní nàbí yàlá rasulullah abal qasim sallallahu alaihi hajjani mo ti dá ọ̀ràn kan hajj nínú sẹ̀rí àti sàlàyé òun náà ni ọ̀rọ̀ tó ní gbàdéke nípa ìdíyàjẹ rẹ̀ ìdíyàjẹ rẹ̀ ti ní gbàdéke gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá dá ọ̀ràn náà ni gbé ntí prescribed punishment bá wà fún un sẹ̀rí à láńpẹ́ ní fòdù láńpẹ́ ní fòdù láńpẹ́ ní penalty ó lò sí dáràn ìdíyàjẹ kan fàákìmù àlàyé gbé idiyaje àjẹyẹ dúró lé lórí ìyẹn kó fira rẹ̀ lẹ̀ ipe kánì kó lo nínú ti ọ̀nà tí ìsìnà máa gbà rinlẹ̀ lọ́dọ̀ adájọ́ òun náà ní kí èèyàn wá jẹ́wọ́ kọ́mọ ọmọ wàá jẹ́wọ́ ikú òṣèṣì ó ti fẹsẹ̀ rinlẹ̀ nù wa lè gbìyànjú lórí pé kọ́mọ jẹ́ pé kọ́mọ ti ń jẹ́ nínú sẹ̀ríà tí ìdíyàjẹ́ ń bẹ gbogbo tí yéésì ni ó fi wá máa ṣe ìbéèrè oríṣiríṣi tí ó fi fẹsẹ̀ rí lẹ̀ pé ìná gangan tí sẹ̀ríà ọ̀fẹ́ ni ló ṣe tó sì lẹ́tọ̀ọ́ sí ìdí àjẹmú sẹ̀ríà lórí ẹ̀. ọ̀nà kejì ní sinà máa gbà rinlẹ̀ ni pé kéèyàn mẹ́rin tó dé ń déédé kí wọ́n fojú rí báyìí. tọ́wá yìí kéèyàn mẹ́ta lórí àwọn ọmọ jẹ́ ìyàbọ̀ nǹkan tó ń tẹ̀ bá ní àbíyàn kan wíwọlé bẹ́ẹ̀ ni ohun tí ò ní jẹ́yà yẹn ẹni tó sọ lọ́fẹ̀jọ́ sùn ṣùgbọ́n tó ti bá ti tó ti ọba ti ta kò pé rárá o à ọlẹ́tọ̀ sí yà nìyẹn àbò ń déédé mẹ́ta rí ẹni tí èso ń déédé kan fún wọn wọ́n jẹ́ mẹ́rin wọn ò ní sẹ̀ríà àwọn wọn jẹ́yàwó gbogbo tí èsì mo fẹ́ wá ẹni ọlọ́run bí mẹ́rin kan tó nírun gbàtọ́ dá yóò tó gẹ̀rí tó pé mẹ́ta nìyẹn. tó ń wá rẹ nìkan tó yẹ pé ọ̀mùtí ni òun náà ti kẹrin wọn jẹ gbàbọ̀ ni ní kóòtù gbogbo so àwọn déédéé mẹ́rin wọ́n gbọ́dọ̀ ní wọ́n gbọ́dọ̀ ní tí wọ́n bá rí ajẹ́pí jíjẹ́ nìkan ló kù ní ya ti àtọ̀ sí yẹn ayé ti bàjẹ́ fún yányán nù téèyàn àbí sẹ́nìkan ka mọ́ bẹ̀tọ̀ wá lọ pé èèyàn mẹ́tì mẹ́ta sí táwọn náà ti tún bá ń bẹ̀ tí wọ́n kú ò ẹ rò pé nǹkan nǹkan mi ti débẹ̀. ó ní òsì ọlọ́sọ̀lọ́lá àlùsọ́lá wá béèrè fún wàlíyù rẹ̀ sẹ́yìn pé bí tó ti wá dènà ó túmọ̀ ẹ̀ pé kọ̀dá lọ wàlíyù ẹ̀ náà wà pẹ̀lú ẹ̀. abala yẹn tó fi ya pé obìnrin ọ̀gbọ́dọ̀ mọ́ni wà níjù kì í ṣe nǹkan obìnrin kẹ́ wá ń bẹ̀ kọ̀ wá ní wàlíyù wàlíyù náà ni ni ni ọmọ ẹkú bí ṣe gbé ìgbésí ayé òun náà ni ìdí ni fún inú àwùjọ tá a wà yìí àmójútó wìlà àyàmọ̀ bó ṣe yẹ wùlà àtúnbẹ àwùjọ àwọn tí ẹ jẹ́ wàlíyù ń bẹ ṣùgbọ́n tí wàlíyù ń ṣe tẹ́ wàlíyù. mo ti ọmọ mi kan lọ síbi kan ọjọ́ obìnrin ẹlẹ́rìí sọ pé torí torí pé ọ wá ìrìnà mo fi àtìn wá nínú muslim brother ẹ wo nǹkan kò sí nǹkan kan ju pé ìlú wa ó ti pòlìtì ọpọlọ wa ó ti pòlìtì máìlì wa ó ti pòlìtì tọ́ọ̀tì wa nítorí yẹ ká mójútó àmójútó nítorí èsì tọ́rọ̀ òsì kàlà mójútó. kòkòjẹ káwọn èèyàn gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run ẹni tó nọ́mà ní kíkọ ẹ́sọ́ọ̀tì ẹ̀ lílọ bíbọ ọwọ́ ọkọ lásán bẹ́ẹ̀ni mi bá lọ́kàn yóò ta ẹni tí èyí jẹjẹ pé ńlá ló lọ́kàn ọmọge bàtà kan tó yọ fẹ́ ma gbìyànjú àti gba fóònù rẹ̀ nọ́mbà rẹ̀ tí wọ́n di tọ́ bẹ̀ tí jọ di láì fara wọn ní wà bá ti wà mẹ́ tó dín náà àìmọye nǹkan èyí tún náà tó sọ pé ṣé torí ilé náà subhanallah kẹrí pé nǹkan lánàá nínú àwọn tó ní náà ni o tó tó tí mo yẹ kẹ́sì tẹ̀lé ọmọ tẹ̀lé ọmọ káàkiri ọmọ ń dé bọ́ èèyàn ẹ ní nǹkan mi tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n ẹ torí kékeré ló ládàkẹ́ rí mbẹ́ àti ìdáàbòbò ọmọlúwàbí ọmọ yẹn ẹ fi sìn lọ ẹ fi sìn bọ̀ tọ́lọ̀ nǹkan ọmọ kọ́ wa ṣe kọ́ gba ní bàdà fún wa. àlẹ́ sọ̀lọ́lá àlè ọ̀sẹ̀lẹ̀ wa béèrè fún wa lílu obìnrin yìí òṣìṣẹ́ ọlọ́sàtà sọ pé áṣìní ilẹ̀ yìí ha máa ṣe dáadáa sí i nǹkan lánà o wàlá ayédèrè máa ń nàkó sánà àánú ọ̀hún aláàlá tààdì ìkórìíra àwọn èèyàn kan ẹ má jẹ́ ó tún mi lọ síbi pé ẹ̀yìn lè ṣe déédéé ìdéédéédé òní pé nǹkan lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀sì dùn ún ó ṣe sì náà ṣé gbogbo ẹ̀ṣẹ̀ ló ti wá dá débi pé kọ́mọ́sí dáadáa sí yóò bá mi yé ànábì wa sálọ láàlẹ ọsàn fẹ kọkọ àti ìtọ́sẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀ kì í wá ṣe ike ìwọ lọ́wọ́ àmú ìdíyà jẹ mí lọ́wọ́ ike ọbẹ̀ fìyà jẹ lórí ìsìnà tó ṣe tó sì lè fi hájú fún ọwọ́ afún ló ń jẹ mọ́ lọ́wọ́ apáti ọwọ́ àdójì lójú ayé ṣé ìdíyà jẹ tíyẹ̀rí àmúwánu tòlá fi tẹnumọ́ inú wáàsó ti lọ ẹnìkan tó ṣe sìnà tí wọ́n ti rí dá mẹ́rì kò ti dá oṣù tó ṣe sí gan ó tó wọ́ọ̀tì àdìpẹ́lẹ́ ìyá ni ó ti bẹ lórí ẹ̀ orí dára rẹ̀ ni alásùnmọ́ rẹ̀ ló níyàwó wọ́n bá sọ sẹ́ńdì ẹ̀ mọ́sálásí wọ́n sọ yóò sùn dáhùn sọ sẹ́ńdì ẹ̀ mọ́sálásí ṣébi yá àjẹtọ́ lọ́wọ́ àánú ṣé ẹ̀ tó ti dá fún ọ̀ràn ẹ̀yin gan lẹ́wọ́ ẹ̀yin náà lẹ́tọ́ á dẹ́sẹ̀ ní ìtòǹkọ́ dẹ́sẹ̀ ọfẹ tìrún mọ́sálásí tó súnmọ́ ẹsọsọ ìdè mọ́sálásí inú kọ́ máa tìrún lé inú kọ́ sẹ̀wà mọ́sálásí mi tó dínà tí ládàá ọmọ tó wá pọ̀ sí pẹ̀lú kó rìn lọ sí tó dínà ìgbẹ́yìn dẹ́sẹ̀ yìí pé ibi tí ẹ̀ lẹ́tọ̀ sí ẹ̀ áàkì mbẹ́ ìgbẹ́yìn dẹ́ lẹ́tọ̀ sí mọ́sálásí tọ́lọ́ tó wà general for everybody ẹ̀ wá torí kó ṣe jìnnà ẹni rárá ọmọ wà mọ́. ànábì sallallahu alaihi wasallam sọ ahsini ilayha ẹ máa máa fi dáadáa sí o fàyídà wàdọ̀ àtẹ̀fà àti ní ibi hà tọ́ba bímọ tán ẹ̀ mú wa níbi kíkọ́ tóbìnrin míì ó tún ní kọ́ máa lọ lẹ́yìn ìgbòbímọ tán kó tó lọ kọ́ lọ́yàn kí ọmọ yẹn kọ́ lálàáfíà kó fi fọkàn balẹ̀ pé kò nídìí ọyàn ẹ̀ mọ́. ànábì wa sallallahu alayhi wa sallam kò sọ pé kóun ó ṣe ìdíyàjẹ fún pẹ̀lú oyún torí pé tí wọ́n bá ṣe ìdíyà fún pẹ̀lú oyún yọ affect something yọ affect oyún ti bẹ̀rù ẹ̀ ẹn tí ọmọ tí ọ̀ràn ọjẹyà ẹn tí ọmọ tí ọ̀ràn ó ṣe kí ni ọjẹyà torí ẹ̀ jẹ́ pé kì í ṣe ìwọ̀ ní kí ọmọ ìsìn ọjẹ́ mọ́mú ṣùgbọ́n mọ̀tòrò mi lọ́dọ̀ àwọn àbá àwọn àbá àti àti mọ̀tòrò àwọn nàìjíríà wọn là ń bò lè ara tọ́ba pọ́pọ́ fúlà kọ́ ọmọ ọ̀sìn náà ni àwọn èèyàn mọ̀ pé èèyàn ti á máa tó lẹ́yìn ọmọ ọ̀sìn náà báyìí torí ọlọ́run ibi táwùjọ ti dà àtòrú àwùjọ tiwa tó yẹ pé gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn àtọmọ ọ̀sìn náà àtọmọ ọ̀sìn náà gbogbo ẹ̀ àdàpọ̀ mọ́ra wọn àwọn àfáà mi ti ẹ̀ bẹ̀tọ́ pé wọ́n mọ̀ mọ̀ tẹ́lí wọ́n lọ tó ìgbẹ́ wọ́n mọ̀ lọ tó ìdìbò fún ìtòsí lónìí wọ́n lọ pé ìdìbò bí gbogbo lórí nítorí owó tí wọ́n rí mẹ́rin aláàánú sáà ọlọ́run wa. ọmọ àtìná kò túbọ̀ sí pé káwá fààyè lẹ̀ sí wàhálà tó wá bá òun náà ọ̀ràn tí ọmọ sì ní. wọ́n bẹ̀ ọkùnrin àti obìnrin kó súnmọ́ra wọn nínú súnà ọlọ́run ní tí wọ́n bá ṣe ìsúnmọ́ra ẹni lẹ́yìn ìgbà tí wọ́n ti tó lo ọ̀nà tó yẹ kí wọ́n lò kí wọ́n tọ̀ nínú sẹ̀ríà ọmọ ọkọ ni tọ́ba yẹ pé ìsúnmọ́ra ẹni ń ṣẹlẹ̀ láì jẹ́ kí wọ́n tọ̀ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀ ọ̀dọ̀ máa jìnnà ìròyìn kan ni tí òfin kọ síyàn ní lórí ibi ẹ̀mọ́ kọ́ máa tìrẹ̀ mọ́ akọ sí wájú wáyé kò sẹ̀ríà lọ́kà tó máa jìnnà ọmọ rẹ̀ náà ni ṣùgbọ́n sẹ̀ríà lọ́kà síbi ni o lọ́kà tí ọmọ ti dà kò wá túmọ̀ sí fáàdì ṣe dáadáa sí ọmọ tí ọmọ ń pa ẹ̀fẹ̀ kò sì túmọ̀ sí pé ìyà tí ìyà tí ìyà lẹ́tọ̀ọ́ sí ká tún wá fi jẹ ọmọ náà torí ẹ̀ ní anabi sallallahu alaihi wasallam ló sọ pé nígbà tó bá bímọ tán náà nìkẹ́ ẹ̀ tó tún mu wá nígbà tó wá bímọ tó tiẹ̀ mu wá anabi sallallahu wá pàṣẹ wọ́n wá sọ àfàṣọ́ kàtẹ́ àlẹ́ àti ìyá àbùhà wọ́n wá di aṣọ rẹ̀ mọ́ lára torí pé ńgbà tí ìdí àjẹbá bẹ̀rẹ̀ obìnrin sì ni ó ṣeé ṣe kí òhò rẹ̀ mọ́ sí tó wọ́n wá fi nǹkan so aṣọ mọ́ lára bọ́ bá jẹ́ pé ẹgbàá wọn nà ẹgbàá lè sọ lára kí òhò rẹ̀ mọ́ sí tọ́wá yẹ pé òkú wọn ó sọlù ó lè ṣeé ṣe kọ́ jẹ́ pé ńgbà yẹn máa ń sọ́kò olùtá ààrẹ tí bá ń dìde àbóǹkì nǹkan kan. owó rẹ̀ ọmọ ẹtí lẹ̀ kò sí lẹ́tọ̀ọ́ fẹ́ kò máa wo gbogbo tí yéé so yìí pé a fi aláfẹ́ gbé sí a tún wá àmọ́ àbí a ti tó jẹ́ ìwọ̀ láfẹ́ gbé kò gbogbo Yorùbá mi ti yé so ẹ̀kọ́ ni lọ́kọ́ wa yẹn. wọ́n wá di aṣọ rẹ̀ mọ́ lára thumma umira biha farujimat so umira biha mana amara biha nabiyyu sallallahu alaihi wasallam òun náà ni amir ànábi wa pàṣẹ ọwọ́ àlọ́ sọ́ọ́lùkù thumma salla alaiha lòdì ọlọ́run sallallahu alaihi wasallam lọ́wọ́ á kí òun lára lẹ́yìn ìgbà yẹn. faqala Umar lẹ́yìn ìgbà náà ni Umar wá sọ̀rọ̀ yìí أتصلي عليها يا نبي الله وقد زنت Umar wa sọ̀rọ̀ yìí pé a ah, obìnrin ti nà lóṣè yóò lè sọ ajẹ́pá nàbí ọlọ́run yóò kírun sílẹ̀ àti òkú káwọn èèyàn kan lọ kí òṣà fàkàl ànábì wa sọ̀rọ̀ lọ àlè sáwà sọ pé làkọ̀dì táàbà ti táwọn bàtà lọ kó sùnmọ́ ti bẹ́yìn náà sàbẹ̀ yìí nàbí náà àlè náà ti làwọn sàátùn. tí wọ́n bá tó tú ní bó ṣe dáa tó lọ́dọ̀ ọlọ́run tó gbọ̀ngbọ́n tó lọ́dọ̀ ọlọ́run ó ju túbà èèyàn sẹ́wọ́ntì lọ nínú Mádínà ìtumọ̀ ẹ̀ nìyẹn láàdá tí ń bá tó fún èèyàn sẹ́wọ́ntì èèyàn ní òtò fún wọn tí wọ́n sì máa jẹ́ nìkó torípò ló wà fúnra ara rẹ̀ lòtí ọlọ́run sọ̀rọ̀ àlùfáà ń fẹ́ pé wàhálì ta fọlọ́n ọba àlejò ọlá nítorí tọlọ́n jáádá ti iná fìyà lèlá nítorí tọlọ́n ló fi fi ẹ̀mí rẹ̀ lẹ̀ tó ti ẹ́ jáádá yẹ júùdù jẹ́wúdàn tòun náà ní ọrẹ títa àdíjà wà ájà ọrẹ títa náà ní mọ́tíláà náà ní tọ́wọ́ dúró dàda ẹ̀hẹ́ ẹ̀ mọ́ni tọ́wọ́ dúró dàda. جود وصود سامح حلما وعود في الخطوب تمادد اما انه دابع جود لدى جود وصود سامح حلما وعود للخطوب الخطوب تمادد صود لدى جود òkèlè bí òkèlè ó ti ثوب لدى جود وثوب سامح حلما وعود بالخطوب تمهدج ẹlọmọ wò nítorí àfẹ ló bẹ ní pé àlìjúùdù ọrẹ ni tó ó ní jáwódì ńlájà dúdé ọdà ẹgẹ bí ẹkúdò nígbà tí bá ń sọ rẹ wàtáwódì sáàmì kí ọdà bí òkè ọdà bí o kí ni má ní kùtùrù pẹ̀lú òkè fóònù ti kan náà. wà á ó dé ń tẹ́lẹ̀ kò tó gbé sàmà àdáde ọ̀dà ẹ̀gẹ́ bíi ràkúnmí tọ́fẹ̀ wájú tọ́fẹ̀ lẹ́yìn tó tóbi nípa fífaradà wàhálà tó máa ń bẹ nínú gbà tó ràkúnmí tó bá lára dáadáa yóò sáré tó yóò ti lò pẹ́ yóò tọ́ tẹ́rẹ́ tẹ́ pé bó bá tiẹ̀ méré sátọ́pọ̀ àfaradà rẹ̀ ìwọ̀nba ní ọmọ tó ọlọ́ọ̀bà nìkan lọ́bọ̀ onímọ̀ fafẹ́ ló bẹ̀rẹ̀ gbé jáàdà ìmáàna kí ni o tó ìmáàna ẹ̀ àtọ̀ so òyìnbó onye ọtọ̀ rẹ̀ náà ní jawad náà ní jawad náà ní jud afwan jud dawudu lẹ̀ sídò àǹfààní tọ́pọ̀ lọ́wọ́ àdúrà hadithi yìí onáà ní pé obìnrin tó bá wà nínú oyún tó sì jẹ́wọ́ pé òun ti dìnnà àbí lọ́nà míì obìnrin ọ̀rìn lẹ̀ pé ó sì náà àtàrà tàbá fẹ́ ṣe bí àjẹ sẹ̀rí àjùkún á lọ lára ipe kóyún yẹn kó ṣe kí ni o kó fi bí ọmọ yẹn tòkọ́ ọmọ yẹn kó sì ti jẹ́ pé ó ti rọrọ̀ kó ní ọ̀dọ̀ rẹ̀ tí ó fi tẹ̀lé fún òun tó di pé yóò wá jẹ ìbíyà sẹ̀rí àti ẹ̀. ó sì ń tọ́ka lórí wípé ká máa ṣe déédéé ìkórìíra ẹ̀ṣẹ̀ tẹ́nìkan ṣe kámọ́jọ jẹ́ pé àwa yọ tayọ àlà nípa interaction sábà fẹsẹ̀ pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé nù àkídàtú àlùwọ̀lá ìwọ̀lùbàrà táwọn onímọ̀ sọ nínú ẹ̀ǹtí ẹ̀ǹtí sa ẹ̀ǹtí sẹ̀ǹdùl kọ̀ọ̀fà ní tọkọ àlùwọ̀lá ìwọ̀lùbàrà tó inú ọ̀rọ̀ Ibnul Qayyim rahimahullah àtàwọn mìíràn àwọn onímọ̀ ẹ̀ǹtọ́ bá jẹ́ ẹlẹ́sẹ̀ kò túmọ̀ sí kó o ní ibà sí ẹ̀ ń bá jẹ ẹlẹ́sẹ̀ kò túmọ̀ sí kó o ní ibà sí níbi ẹ̀sẹ̀ yẹn lẹ́ẹ̀tijọ́ ní ìsepọ̀ lẹ́ẹ̀tijọ́ ní rẹ́ níbi ìtọ́ bá dáa nínú tí ń ṣe ẹ̀jọ̀ mọ ìsepọ̀ ẹ̀jọ̀ mọ rẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ní káfíìrì bẹ́ẹ̀ náà ní káfíìrì ẹ̀ tí èsì mùsùlùmí rárá níbi ìtọ́ bá dáa tọ́jú ọmọlúwàbí tọ́bẹ́sìn wa mu tó ń bá ń ṣe àjọ ṣe níbi tí kò da tó sako ẹ̀sìn wa iná ẹ̀ ní kí ni o láàjọ sí wa jẹ́ pé ìbáṣe wa pẹ̀lú ẹ̀ lílọ bíbọ̀ wa pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ìṣe ni láti ń ìgbà yẹn lèyàn torí ẹ̀ ló fi jẹ́ yí pé àwọn èèyàn mìíràn ti ń fi àtìgbọ́ yí nípa ọ̀rọ̀ àwọn jamaat olóhùn ìtẹ́gbẹ́ntò àgbọ́ àbọ̀ wípé dandangbọ̀n kọ́ lọ sẹ́gbẹ́ àbídọ́gbọ̀n bá sẹ́gbẹ́ òní ìsìlá ṣùgbọ́n kọ̀ wá túmọ̀ sí pé kọ́ wá kórìíra ìdí sẹ́gbẹ́ àbí o kórìíra gbogbo tí ń ṣe kó fi wá jẹ́ pé nígbà tí bá ń sin lọ́hùn tí ń ṣe dáadáa gan ọ wà torí pé nígbà tí wò ìsẹ́gbẹ́ lọ́wọ́ àní rárá òní bá ṣe nítorí kó ń tẹ́gbẹ́ tẹmọ́ní àjò islam yẹn yẹn tẹmọ́ní àjò islam gbogbo wa ò lè rí bákan náà ìwà wa ò lè rí bákan náà dáadáa tá a bá ń ṣe kò lè rí bákan náà àwọn kan máa gbé fẹ́ rí jà wọn kan lọ àìdáa tá a bá ń ṣe kò lè rí bákan náà àwọn kan máa bú jà wọn kan kò sì sẹ́ni kíá tí olóhùn ìbàdí ṣe tòláyìí ṣe tó àṣẹ rí tó Kùránì náà tó hadith ọba làákàyè mi. lèlè táyé pé nẹ́sùn si tọ́ka sí nẹ́sùn àdìsá níbi ala àlè sọ́lọ́mọ dáadáa táwọn yẹn bá ń ṣe tọ́bẹ̀sìn ọlọ́run ẹ̀jọ̀ ti pọ̀ lórí ẹ̀ ìtí ọ̀dà tí kó jìnà sí yẹn ní àsìkò lórí yẹn ọlọ́run bá nìkan lọ́gbọ́n ní torí pé àyè tí ń Islam àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí àgbọ́yé ẹ̀sìn tó àwọn èèyàn míì tí wọ́n ti ń fi mọ́tì jẹ̀mọ́ ẹ̀ máa wọ bàtà wọn mọ́sálásí ọmọ bíi kí ló máa ṣe gàǹgà wọn àwọn ọmọ ẹ̀yà wa kan náà tá a ń sọ èdè kan náà ni wọ́n ì fi ń sọ wá di ọ̀tá ara wa ọ̀tá tí ọ̀yẹ́ tí wọ́n bá ẹ sí ìtẹ́lẹ́sìn ìsìláàmù ṣe wọ́n ti ń bẹ ẹni tó yẹ pé ó lẹ́sìn ìsìláàmù wọ́n ti bá a ṣe tọ́ba ti ń gbòòrò lọ bẹ́ẹ̀ wọ́n ti ń pọ̀ sí ni àwọn náà ń bọ̀ ọtí kódà àwọn tó ń dásù fún ilé ìjẹun ọrẹ tètè àwọn ọmọ fẹẹtọ wàhálà nìyẹn ní ìdí nínú àwùjọ ìtìnà tó ń ṣẹlẹ̀ láti táwọn ní agbára lórí nínú ìsìlámù ìní ní ọmọ ń bọ̀ báyà nìyẹn wọn ó ti làákà yìí torí pé Yorùbá pẹ̀lú gbàgbọ́ tèmi tó ní ni kódà tí ẹ bá ń gbọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àkídà alùsùnà wà jẹmáà iná ẹni kíkà lóko dì ọmọ káàtì máa bá wa ara wa ti kọ lórí nǹkan da ìtí ọba da tí ọba tẹ̀lé àmú kájọ máa jìnà sí i káàtì máa bá wa ti kọ lórí nǹkan ọ̀dà yẹn ní o túmọ̀ sí pé káwá ti nabdu lmukli ẹni tó jẹ́ mùsùlùmí káàtì nabdu rẹ̀ á sọ ọ́nù fanyanya kòkò bá tẹ̀lé àmú kòkò lọ́nkọ́ máa kọ́ àmọ́ ṣe kọ́ máa tún àwùjọ wa ṣe wọlé àtikó àdìsẹ dọtẹlẹ lẹ́yìn Ibn Hajar sọ pé rọwà mùsùlùmún Imam Muslim lọgbà wa tí tí wọn ti kọ àdìsẹ ọfẹsẹlẹ lẹ́yìn وعن جابر بن عبد الله رضي الله عنهما قال رجم النبي صلى الله عليه وسلم رجلا من أسلم ورجلا من اليهود وامرأة أصمرأتي àwọn ìtàn ìtọ́fẹ́jú tó ti ṣáájú lọ. sọ́mọ́lì tó wá bọ́ wá náà ni pé jábìrì fún abdullah rabi allah wa ni kọlọ́n kọlọ́n ti kọlọ́n ti bàbá ẹ̀ wọ́n àti ọ̀bá ẹ̀ ní sáré. ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó pàṣẹ rọ́jùmù ó ti rọ́jùmù fún ọkùnrin kan nínú bani aslam ó kọ fámìlì wọn nìyẹn tó máa bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan nílẹ̀ ní yahudi ní àwọn yahudi lè tó mọ̀ wà múra àtàn àtòbìnrin kan olùnímọ̀ sí oṣù ó ṣeé ṣe kọjá pé aboyún iná ẹ̀ ní ẹyọ kàtí wù yẹn ntọ́mọ̀ nìyẹn ó sì fún wọn sọ́márì kò sọ dípèlì tó láfi sọ yìí pé àárẹ̀ nǹkan bẹ lọ́dọ̀ ẹ bá pèrè ẹ̀ láàfáà mùsùlùmí tí ọ̀kan táwọn àáfáà jọ̀hún fi hàn sọ. So, àtàwọn onímọ̀ àti tí bẹnu hadi lórí rọ́júmù tó wá ń sọ ètò kùtù rọ́júmù ní islam ìjìmọ̀ kìí ti kìlá kìí ti yàpẹ̀ ẹnu ìjìmọ̀ ìpanupọ̀ àwọn àfáà ni ìpanupọ̀ àwọn àfáà tó bá ti ṣáájú àfáà àtàtì bá yàpẹ̀ ẹnu mahdudun bil ijma kò lọ́rọ̀ lẹ́nu mọ́ pẹ̀lú ìjìmọ̀ tó ti ṣáájú ẹ̀ èso ni ó wàá fi ìjìmọ̀ nǹkan ní ọ̀sán kókò sí mọ́ àwọn tó fẹ́ panupọ̀ lórí ẹ̀wọ̀n ìtọ́jẹ́ àwọn tí wọ́n ní mímọ̀ tí wọ́n jìnnà nù mímọ̀ tí wọ́n tọ́pá ṣẹ̀ríà àwọn ni wọ́n àwọn ni wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ní ìdìmọ̀ lórí ẹ̀ látàkùn sàbíà àwọn sàbíà níbi sallallahu alaihi wasallam ní ìdìmọ̀ ti wà ìpè rọ́jùmù nínú ẹ̀sìn Islam lọ́wọ́ tòfàkọ́ àrùkan wo eloquence kan wo ni wọ́n wà wà fẹ́ nìkan tí wọ́n á máa fi sọ̀rọ̀ léèbó ni àbí tí wàá máa sọ pé ọ̀rọ̀ jù kú díẹ̀ káàtó ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tí òwúlò kọ́ lọ wá nǹkan mí sọ ọ̀ abẹ́ta fún jùkọ́ máa rá àtìkú rẹ̀ láre lórí yẹn lọ ìyẹn ò sì túmọ̀ sí pé bọ́ bá sọ dọ̀tun la mẹ́wàá kó wá torí ẹ̀kú òun Islam kó kí yẹn wá torí ẹ̀kú òun òfin Islam àwọn mùsùlùmí gan onígbà kódà yóò tún máa jẹ́ àmì kékeré international scholar èyí tẹ́ tó lè dúró nílẹ̀ lọ́ba kó sọ pé òun jẹ́ àbá kì í ṣe tó lè dúró láwọn ẹ̀yà àwọn àyè míì lágbàáyé kó pé àfa mùsùlùmí lòun tí ìbá sàfa mùsùlùmí à ní problem pẹ̀lú ẹ tó bá wù ọ ní ọ̀sọ̀ ọba àní òsì islam gangan wàhálà àti ẹnìyẹn mo pèrè àrẹ ní sọ́là ní islam ó tó wàá mọ̀ pé kò sọ̀rọ̀ jùmù ní islam àbíkọ́ ọmọ tó ní pé ànífẹ́ sálàm ó implement ẹ̀ lórí yahudi kọ́ wá ní òfin àwọn yahudi ni ànífẹ́ sálàm sọ pé kí wọ́n kà nínú ìwé wọn láti ti fi bọ̀ tírẹ́sì ni wípé bó ṣe wà ní Islam náà lọ́wọ́ àmì ìwé tiwọn náà ni kì í kókó ní kí ka ìdájọ́ yẹn ní ọ̀dọ̀ wọn kó lè ba implement ìdájọ́ wọn fún wọn rárá orí ẹni Jábírù bin Abdullahi ṣe pé rọ́jà mọ̀ nàbí sallallahu alaihi wa sallam rọ́jùlá min Aslam wà rọ́jùlá min al-Yahud wà mura'atan ànábì sallallahu alaihi wa sallam ọkọ̀ àṣẹ kó fún wọn sọ tó jẹ́ pé nùbà ní asilamu ló ti wá tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan náà àwọn yahudi bẹ́ẹ̀ náà ni obìnrin kan. wàkí sọ́tò rọ́jìmìlì yahudi yéé ni mi sọ̀hì ẹ̀yìn mi ni hadithi ibnu umar. ìtàn nípa ibnu hajar sọ pé ìtàn nípa sísọ yahudi méjì lóko kí ẹ ṣe fìnnà ọwọ́ àná sọ̀rọ̀ bukhari àti muslim ṣùgbọ́n nínú hadithi abdullahi ibnu umar rẹ̀ àmì ìta rẹ̀ ń bẹ lọ́kàn wọn wọ́n ní Abu Huraira lọ́gbàrọ́ jìmù wa wọ́n bá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọba Abu Huraira bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ sọ̀rọ̀ bàrọ́ jìmù àlẹ́ alikó akéèké Abu Huraira ní sọ̀rọ̀ bí yàrá àni lọ́gbà rọ́jìmù wa ètò ìmẹ̀ta lọ́gbà rọ́jìmù wa bó ṣe gbà wá bẹ́ẹ̀ náà làwọn mímu sàbí yẹn gbà wá nínú wọn náà ni Abdullahi bin Umar nínú wọn náà ni Jabir bin Abdullah bẹ́ẹ̀ náà ni Imran bin Hussein àti àwọn míì hadith tọ́tẹ̀lé lè rawahu ahmed imaamu ahmed lọ́gbà wa gẹ́gẹ́ bíi ti ibnu hajar sọ wọ́n nasa'i àti imaamu nasa'i. wàbnu maja àti imaamu ibnu maja. wa ìsìnàdùhù hasan ibnu hajar sọ pé ìsìnàdù rẹ̀ ìtọ́wọ̀ hasan ni nítorí ti tẹ̀rí ni láàkín ìsúlìfà mi wọ́sí wọ́sílìhì wọ́ ìsàlẹ̀ ṣùgbọ́n ìyapa ń bẹ ẹnu bẹ lọ́dọ̀ àwọn muhaddisu lórí wípé ṣé àdìsí mùsùlù tọ́jọ́dọ̀ àníyàn sàtọ́làm ni àbí àdìsí mùsùlù nìkan mọ lórí tàbí nìkan afáwọ̀ abdullahi bin abdulrahman ibn sàtàn tó fi tọ̀dé òlà àká ọkọ̀ yìí pé alihadibu hasan hadithi yìí ntọ́wọ̀ hasan ni ìyẹn ni pé ntọ́fẹsẹ̀ nílẹ̀ ni tó fẹ́ fi tẹ̀lé kí ló wà ń bẹ̀ ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Sa'id bùnú Sa'ad bùnú Ubada kọ́lọ̀ nǹkan yọnu sí àwọn méjèèjì ó báyìí pé káànà fi àbúyá tìǹà rùwé jelondọ́yì arákùnrin kékeré kan arákùnrin kan tọ́lẹ̀ ń bẹ ní inú àwọn inú agboolé wa inú agboolé wa arákùnrin kan tọ́lẹ̀ tó tẹ̀síbírù rọ́jò ló ń wá ní rùwé jẹ. ó ní arákùnrin kan ń bẹ ní agboolé wa. fàkàbùsà ti bi amati min ìmọ̀ ìlì ọba ṣàyídá pẹ̀lú arábìnrin kan nínú àwọn ẹrúbìnrin yẹn. فذكر ذلك سعيد لرسول الله صلى الله عليه وسلم سعيد بالوصف انتصر فوع النبي صلى الله عليه وسلم fàkọ́ọ̀lá ìdìrúgbù hajjá anabi wa sallallahu alayhi wa sallam sọ pé ìdíyàjẹ tó lẹ́tọ̀ọ́ sí náà ní kẹ́ẹ̀fì jẹ́ o fàkọ́ọ̀lù ya rasulullah ya rasulullah innahu ad'afu min dhalik lọ́wọ́ aṣọ fún ìjọ ọlọ́sà sọ́là pé ọmọ lẹ́dí bíi pé kò lè bí ọgọ́rùn-ún ẹgbà o fàkọ́ọ̀lù kódó ìtàlẹ̀ ní fíìmì ní àtúntì múra ẹmú ti rí ìdí igi dàbínú tó ṣe pé ìgbálẹ̀ ọgọ́rùn-ún ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìdí ìgbálẹ̀ ọgọ́rùn-ún ní ọ̀nbẹ́ẹ̀nbẹ́ẹ̀ kẹ́ kàgbálẹ̀ ẹ̀bẹ̀ kẹ́ pé kọ́ ọgọ́rùn-ún kan tó mọ gèrègbó òbẹ́ni dọ́rọ̀bà wàhídà kẹ́ wá fi nà lẹ́ẹ̀kan péré fàfáàlù wọn wá tó àkọ́kọ́ sọ fún wa pé àdìsí àwọn onímọ̀ ìyàpẹ̀ ló ń bẹ àwọn àdìkún lórí wásílù àti ìrìsà ìgbẹ́nu hajj sọ pé wa ìsìnà dùdú àpẹẹrẹ ìsìnà dùdú ẹni tó ṣe ti tẹ̀lé ni ọkùnrin yìí kò gbádùn èèyàn jẹ èèyàn jẹ jẹ kan kọlá láàfíà kìí ṣe ẹdí alẹ́ pé ẹ máa nà ní ọgọ́rùn-ún ẹgbàá ṣùgbọ́n síbẹ̀ ó ṣe ń tiẹ́ ń pè sí nà ó ṣe ń tiẹ́ ń pè ní ìnà èrè tó kéré ju inú sí nà ìní pé kí adé ń dé kó tẹ̀lé kí adé wọlé ó ti kàn báyìí lọ́ba yọ ìnà ti fẹsẹ̀ rẹ̀ kìí ṣe pé iná fẹsẹ̀ rìn lẹ̀ nígbà tó bá tó wá jẹ́ pé ó gun mọ́lẹ̀ ẹ ọ̀dà nǹkan bí lára o èso kìí ṣe gbà náà ní ìjọ tó fẹsẹ̀ rìn ó ti fẹsẹ̀ rìn lẹ̀ nígbà tí adé dé ní bá ti di hàn abẹ́ òkú iná ti fẹsẹ̀ rìn lẹ̀ mẹ́ o tọ́ wá adé dé ní lọ ó tún wá pẹ́ ń bẹ̀ àlékún gbogbo yẹn tòtò rẹ lómi lè máa wò pé ah, nígbà tẹ ẹ lọ́lẹ̀ ó lè <laughs> tó alé ìlú tóbi di pé ó ń fi òmìnir mọ́lẹ̀ bó ti ti ọlọ́run nìkan lọ́mọ ṣùgbọ́n ẹni lílẹ̀ ẹ̀dá kan lílẹ̀ ni débi pé àánú gbé àwọn tí wọn fẹ́ ṣe àdùnnà fẹ́ tá a bá ní ká kó ọgọ́rùn-ún ẹgbàgbọ́ ilé yóò kó òtí ọlọ́run sọlọ́lá àyọ̀ sọ́lá wa sọ pé kí wọ́n lọ mú ìgbálẹ̀ sọ́yẹ́ pé ọgọ́rùn-ún ní bẹ́ńbẹ́ ní o ìnà. títí ìtọ́ wà bẹ́ẹ̀ ni pé tí nǹkan bá jẹ́ mobile tọ́ba lẹ́kọ̀ọ́ ní ìṣẹ̀ríyà tọ́ wá gbọ́nà tọ́ wá mú láti achieve it ọ̀ lẹ́sẹ̀ ní ti kó sí ìdájọ́ ọlọ́run. nǹkan jẹ́ mùbá kìí ṣe muharram kìí ṣe haram mùbá ọwọ́ agbìyànjú ọwọ́ àmọ̀ṣẹ́rù ọwọ́ agbìyànjú láti débẹ̀ pẹ̀lú ọgbọ́n kan ọgbọ́n yẹn kìí ṣe wọ̀. ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ haram tó wá wá ọ̀nà tí ó fi di àlàyé fún àbí nítorí ó fi kó sínú haram pẹ̀lú ọgbọ́n mi ìyẹn la sọ pé haramu ni tí o bá mi fi yé ọkùnrin yìí wọ́n fẹ́ làákù bí ìdájọ́ tọ́lọ́n kọ́mọ díẹ̀ sì lọ bọ́lọ̀ ó sì lè kó àtẹni táìlì tó rẹ́ni díẹ̀díẹ̀ kan ni ó lè mọ lágbára àti gba ẹgbàá one hundred títí ó fi lọ ọ̀dọ̀ ọlọ́run akọ́lùmọ́ ayélujára kò àlè ìsìnkú èyí tó kéré jù ní ta lè pe nǹkan ní ẹ̀ lò fún un kò túmọ̀ sí pé kẹ́ wá generalize ẹ̀ ẹ̀ntì ọ̀ẹ́dọ́ yẹ kọ́ mọ ibi tó ṣe ká nà lẹ́yìn ká nà lẹ́tẹ̀ ká nà ní apá kó fi mọ̀ kóun ṣe sìnà ṣé wàá sọ pé kò burú mo ti kàdí ìsì gan ẹ kìíní wá àgbo níyàwó rẹ̀ ọgbọ́n ṣe nù lé ìbọ̀kọ̀ náà ni ó ṣe fúyàwó nù lé ni ìyẹn ṣe nígbà tí yẹn múra rẹ̀ ìṣeré ni nígbà tí yẹn ṣe kíni yẹn múra rẹ̀ ìṣeré tó agbọ́dọ̀ jìnnà sí àwọn èèyàn kan bẹ tó ṣe wípé nínú àwọn ọ̀rọ̀ tó ti sáwájú à ń kẹnu ró lórí wọn àfihàn o àwọn èèyàn ní èlé ni nípa tẹ̀lé à ìdí à ń ṣe náà ni wípé wọ́n sọ fún obìnrin àti àwọn olùyàwó rẹ̀ àwọn wàlíyù rẹ̀ tí àwọn fẹ́ kọ́kọ́ ṣe ákídùnà kò lè tí kò wálé yóò sì máa gbọ́dọ̀ wọn lọ àwọn fẹ́ ṣe ákídùnà àwọn míì náà tí wọ́n ń gbé ńlẹ̀ Yorùbá yìí káàkiri nígbà yẹn kó òkú mọ̀ kankan. wọ́n yìí torí pé ní o tó fi àjù èdè ìṣẹ̀lẹ̀ ní àwùjọ kọ́ ọmọ ọmọ ti sìn ẹ́ lọ. átìlù átìlù làtàn láwọn wá ṣe mo jẹ ìdí báwọn ìpèdà átìlù ọ̀sà pé kìnnì ìyẹn wá ṣe. <laughs> láwọn wá ṣe èdè ọkọ wọ́n àti yìí. bọ̀wọ́ gan-an bọ̀tùmọ̀ ọ̀sà ọlọ́run mẹ́rin atúbù ọlọ́run bàbá wa pè pé atúbù yìí kèsì ìlọlé ọkọ gẹ́gẹ́ atúbù lọ wá sí. ibi táwọn alábòsí inú wọn wà lọ lúgọtí yọọ lọ lúgọtí tọba ronyún ní wọn kọmplítẹ tí ọba ronyún ní yọọ jalè bàbá yà. tẹ̀rí pé wàhálà gbáà ni ọ̀ràn gbáà ni a sì ń jẹ́ kí society yìí kọ́ wà transform lọ síbi nǹkan míì tí ọ̀bọ tí òsùn bá tẹ̀lé àwọn. ẹnba tó lọ kọ́kọ́ lọ́kọ́ ẹnba tó ládàá ọ̀ládàá tọ́ọ̀bá tí tó ní òun nídẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n gbogbo táwọn olórí net táwọn olórí Facebook táwọn olórí eh, eh, tẹlifíṣàn ó ti dá wàhálà alẹ́ ó ti dá wàhálà sínú ọpọlọ kí kálukú rò wípé adùn dẹ́ẹ̀kẹ́ ni tí wọ́n mọ̀ pé adùn mọ́ dẹ́ẹ̀kẹ́ ni responsibility ni responsibility ojúṣe ìtọ́ yẹ kẹlòmí ọmọ ẹ̀ṣẹ̀ lọ́fẹ́ gbà ṣe tó bá ti tó bá rẹ́dì tó ti ní kò sí ewu kò sí burú mbẹ tó bá lè má ní ìtòlè kó kò sí ewu mbẹ tó bá lè ṣe sùúrù tó o bá ti lágbára rẹ̀ àwẹ̀ ni ọmọ gbà àwẹ̀ ní kó ọmọ gbà dáadáa bí sọ́kọ́lá ń tọ́ ni yẹn àwẹ̀ ni ọmọ gbà táwẹ̀ bá sì tu ọ gbogbo owó kú tá a mọ owó kójú rẹ kó mẹ nígbà tó bá ti kójú rẹ kó mẹ ibi ẹ máa ti ń sọ̀rọ̀ rẹ̀ dọ́ba àwọn jókòó tí ó ti sùúrù láti ọlọ́run fi tó kẹwàá lọ lẹ́ẹ̀ pé ẹ̀kọ́ ti á kíbu kẹ́nẹ́ orígun yìí sì fẹ́ mbẹ́ ẹ wá ń súnmọ́ra yín ìyàwó sì ń gbélé wọn ṣé nǹkan rí nu kìí ṣe nǹkan gidi rárá o àmì náà ti ń sọ pé ìgbàlódé ni wọ́n ń fara mọ́ bẹ́ẹ̀ mùsíbà èmi ọ̀wọ́ ajá obìnrin lẹ̀ wọ́n sì yóò dìde pọ́bùlà tó o ti ṣe áfíìlì pẹ̀lú ẹni báyìí láì ti lọ ilé ọkọ kọ̀ọ̀kan láì ti kò dé lọ sí adélébọ̀. tọ́ba ti jẹ́ pé ó dé orí báyẹn tẹ́ni ń filẹ̀ ẹ̀ ń bá mọ̀ kó ti ṣe ásìdù kẹtẹ́lẹ̀ ni ike ló dé fún ọmọ torí bewu àkòròyún ni ni tó wàá fẹ́ fẹ́yàwó tó ní ìròyìn ni ẹlòmíyà lè tó ni kan nu ọgọ́rùn-ún bẹ́ẹ̀ gan ló pè kan nu kèéṣe one zero point one ẹyọ kẹyìn kánú ẹgbẹ̀rún yóò jẹ pé yọ fẹ yàwó tí ó yẹ kó òun ò ní ìdí kó bímọ fún un kọ́sà máa tọ́jú òun kó máa bóun fún jẹ bí àwọn àgbàlagbà gbogbo sọ̀dọ̀ bàbá ti jọjọ kẹ́mi pé nǹkan ti dé nǹkan ti dé lọ́mọkùnrin ọkọ̀ òkókó náà máa lẹ́yìn tí òun ọmọ ọkọ̀ òun tí ì bá ti bá yẹ kásìkò lọ ṣèwádìí yọmọ ṣèwádìí tó fẹ́ bá yóò fi jẹ́ ni pẹ̀lú ákídù tẹ́lẹ̀ ń tè ẹ̀ńbàtì tó lóbìn kó ti ákídù rẹ̀ kó bí o ti mọ̀ kó lọ lé ẹ̀ tó bá níbi sọ̀pọ́ọ̀tì inú fámìlì kí wọ́n bá lè ṣe fún ọmọ ṣe fún ọ tí wọ́n bá lè ṣe fún ọ ó gbé ẹrù rẹ náà ni bẹ́ẹ̀ náà lóbìnrin náà kó ní òróore kó ní òróore ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe jẹ́ ń gbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ almost half ló jẹ́ pé tútlẹ̀ ìkẹyìn ẹ̀wọ̀n túká náà ni àbí kí n tí ìtí ò ìtí ò gbọ́n mọ̀ kọ́ wà lára obìnrin tẹ́lẹ̀ kọ́ wà á nà rí lẹ́yìn ìgbà tó lò jẹ́ àti ìdí ti ń fọmọ kọ́ wá wà di sọ́rí ta ni òbí tiẹ̀ lára àìsàn mi lè wà lára ẹ̀ tí ó hàn sí ọ kọjá pé láta márìjì ló tó mọ rí náà rí pé nǹkan yẹn ń ṣe tọ́bàjà kó ti kó lé délé rẹ àti kẹ́rù ẹ̀ lẹ́ẹ̀kan náà lọ lé wọn ìmọ̀ sòro wọ́n mọ̀ tíráì láti bá mánéjì ẹ̀ ọ̀sítù wo ni ọ̀ lọ kànú àtẹ́lùbí ṣùgbọ́n gbọ́dọ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀fẹ́ kan sí ẹ̀tọ́ sílíìtì kan lórí rẹ tẹ́lẹ̀ ó yìí dáadáa ó yìí dáadáa ìpè kọ́mọ gbalé wọn lọ. ìmọ̀ tó bá ti wà nílé rẹ tọ́ ẹ̀fọ́ náà lọ́rẹ́ ìtìlé wọn náà ló ń fún lóúnjẹ ìyẹn ṣòro díẹ̀ kódà àwọn fámìlì ọmọ ká ah, congratulation ọlọ́mọ bọ̀ títò tí mo wálé o inú tiẹ̀ náà bàá mọ̀ dùn sí ọlọ́mọ ń tẹ́ o tó ká sọra fún irú àwọn nǹkan báyẹn ká sì mọ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní ni wọ́n ń ṣe tó ká ẹ̀ fún wọn nǹkan yẹn ó kú díẹ̀ káàtó ẹnba ti tó lọ́kọ́ tó tó kó ní tí ò sì tó ní tó ká má si sí òfin tọlọ́run o àdìsọ tẹ̀lé lè. àdìsí yẹn nù hajj sọ pé rọwáwù ahmed wàlẹ arba'a imaamu ahmed àti àwọn àtàbù mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá muwasakun àwọn tí wọ́n gba àdìsí àwọn tó jẹ́ síkọ̀ ni wọ́n tó fi wọ́n kọ̀tẹ́ ilà ànàfi ìlà àfẹ́ni ṣùgbọ́n ìyàpẹ́ ló ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa síhà rẹ̀ lílálàáfíà rẹ̀ ẹ ẹ ẹ nípa ẹgbàwá rẹ̀ gbólù rẹ̀ tó bá tó ti ń sùn gbólù rẹ̀ tó bá wá ìsìláàfù mẹ́mbẹ̀ àwọn kan gbà á bá kan àwọn kan bá mi. afaawo abdullahi bin abdulrahman al-bassam tó ti sọ déwìlì àṣà ọsọ yìí kí alihadithi sahih hadithi hadithi ọ̀fẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ọwọ́ sahih hadithi yẹn wà látọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ̀ yọnu sí àwọn méjèèjì òun àti bàbá yìí. أن النبي صلى الله عليه وسلم قال: "إتوا جيتوا لهم من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا فاقتلوا الفاعل والمفعول به ẹ yóò fẹ́ bá rí tó ń ṣiṣẹ́ táwọn èèyàn lùkù ń ṣe àtẹn tó ṣe àtẹ̀síọ́n bá ṣe àbí ìrìnà ẹ̀pà lápapọ̀ ẹ̀pà wọn wàmẹ́wọ̀jẹ̀ tùmúhù wọ́kà àlà bàhímà ti fọ́kúlù wọ́kúlù lè bàhímà ẹ̀ńtẹ́ ẹ bá rí tọ́bọ́lù dábà ẹran lọ́ba bá ti ní bàtí tí yẹn bó bèrè ẹ pa dábà tọ́ba ti rú ẹ̀kọ́ náà. eléyìí ni ìdájọ́ ànábì wa sallallahu alayhi wa sallam kò sì túmọ̀ sí pé kéèyàn máa dá sí o ìjọba ló ní ìdíyàjẹ lórí ẹlẹ́ṣẹ̀ ní ìdíyàjẹ pé ẹ̀pá àbí ẹ̀nà lẹ́gba àbí ẹ̀tọ́ ló kù ọwọ́ ìjọba yàn wá tí ọba sí lábẹ́ lọ́wọ́ ìjọba ẹ̀ẹ̀kan rí bí wọ́n kàn fẹ́ kalẹ̀ yọba ni ó ti dáná sẹ̀rí àkàndó tí wọ́n pa tẹ̀síwọ́ <laughs> wàhálà mi káàdì tó ọ̀sán máa para wọn tó yọba ni ó ti dáhùn ìṣẹ̀lẹ̀ àgbẹ̀dì àbùtí ó ti tẹ̀lé òfin nàìjíríà ní ìlú sámbà àbà tó <laughs> ọ̀rọ̀ yẹn lọ sí court court ó lù yìí sí pẹ̀lú òye rẹ̀ dáadáa yọwọ́ àti pronouncement pronouncement court yẹn làwọn executor ni wọ́n wà lọ́wọ́. ntáwọn èèyàn ló ti ṣe iná ntẹ dáńpẹ ní àlèwà kọkùnrin àtọkùn tí wọn máa sọ fáwọn jọ ń ṣe nǹkan ìtọ́jà tí wọ́n ṣe pẹ̀lú obìnrin ọ̀sáájú lórí ẹ̀fẹ̀ àti lórí àwọn èèyàn ló ń ṣe alẹ́ sára tọ̀sán ìyàtọ̀ lọ́wọ́ ọba òfin jẹ ẹ̀dá kan ṣáájú náà lọ́lọ́ ń sì jẹ wọ́n. ọjàlínà àlíyà a ọlọ́run yí ilẹ̀ o yí padà ìtọ́wọ́ àǹsàlẹ̀ di òkè mọ wọn lọ́wọ́ o sì ó sì ó sì ó sì pè ọ́ kò sí kankan tó sẹ́kù nù àtúkọ́ ìgbà náà. àwọn èèyàn ti tó ń ṣiṣẹ́ ọmọ inú àwọn èèyàn lùtù yẹn òfin amẹ́ríkà ó ti fara gbọ́n òfin nàìjíríà fara gbọ́n òfin nàìjíríà fara gbọ́n gbogbo bí yẹn bá ti ń lòfin ọmọlúwàbí kò fara mọ́ ọlọ́run níbi abájọ tó fi dá ọkùnrin tó fi dóbìnrin kì í ṣe pé àkànwọ́ ayé lásán ó ti ní ojúṣe ọkùnrin ó ti ti ojú obìnrin náà ti ní ojúṣe tiẹ̀ nínú àánú rẹ̀ lọ́wọ́ àti ló fi ṣe é bàyẹn torí pé ọlọ́run máa ń rí fàásì nù kàn nínú àánú tòun ọlọ́run nínú àánú tòun ọlọ́run out of his mouth ló fi ṣe ọkùnrin àtòmìnrin tọ́ba ṣe gbogbo èèyàn lọ́kùnrin ilé ayé ò dùn kò ní dáa bó ṣe rí tó bá ṣe gbogbo èèyàn lóbìnrin ilé ayé òní dùn kò ní í bó ṣe rí ọkùnrin ti ní tètè tiẹ̀ ó ti nírú wa o tí máa wù ó ti nírú ìsọ̀rọ̀ rẹ̀ tí máa sọ ó ti nírú ìròrí tiẹ̀ tí máa rò títí máa yàtọ̀ tó mẹ́ obìnrin náà ti nírú wa tiẹ̀ ó ti nírú ìròrí tiẹ̀ ó ti ní ìṣesí tiẹ̀ torí kò sí kò sí kèé sẹ́ tó sì yẹ kó lóbìn àwọn kan mi ń bẹ kí ọmọ rìsíìtì lọ́dún mi bí ó ti máa rìsíìtì nù kọ́ bá máa bí ọ́nú bí ó ti máa rìsíìtì tí obìnrin wo eku tí egbò bí ó ti máa rìsíìtì náà nìyẹn ìwọ̀n ń bá tí ọba ti mọ̀ pé bọ́lọ̀ ń ṣe pé káwọn obì orílẹ̀ ó lè máa ṣáì láti fi ẹ́ ẹ́ ti ẹ́ ti ọmọ gbìyànjú láti ó ti mọ̀ pé nǹkan yẹn ò lè change ìwọ kọ́ mọ̀ tó máa wọ́ ọ̀sìsì ńlọ́mọdé kó olóbìnrin ó sì ń já kó wá gbọ́ ẹ̀fọn ọmọ rẹ̀ kó wá ní kó dúró ìdúró rẹ̀ gan gbogbo tí ṣe kò sí bírè rẹ̀ ń bẹ̀ àbídọ́bá kó ọmọ tí kò fa ẹkún àbí kó gbé ọmọ yẹn kọ́ wa máa bínú sí pé bóòlù ti gan bóòlù ti lè ju bóòlù ti lè fọ́ àwo tó àmàlà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí kọ́ gbé ọmọ lásán kọ́ wa máa bá wí nítorí ìyàn ọkàn wéèkì airport yẹn lásán bí wẹ́ẹ̀ bá tó ìdíje lọ́la àti tẹ́lẹ̀ wíyà àpò ẹ̀bẹ̀ náà ni ó fi obìnrin ló ní ká gbára ta kọ́rẹ́ jẹ báyìí kó fi gbé láì mọ sọ́ọ̀sì ibi tó ti wá ṣé ó tóbi ni àbọ̀ pọ̀ ni àbọ̀ kéré ni kò ní sọ̀rọ̀ nǹkan àyẹ̀ áà ẹ̀jẹ̀ yìí kẹ́yìn náà ọmọ bá kékeré tẹ́ ẹ bá sọ pé ah, ẹ ti ẹ̀gbọ́n ẹ̀ wá ah, àfọ̀ kàkiri ìsú. <laughs> yóò tún lọ fẹjọ́ yín lù pé <laughs> ẹ̀jẹ̀ yọ lára àwọn <laughs> ṣé dìde àwọn obìnrin dìde àwọn obìnrin ní wọn gbàrà ta ọlọ́run ti ní kíkímà ó ti tó fi ti ọkùnrin báyìí ó sì ní ká máa fún mọ́ra wa kọ́mọ ó lè máa wáyé tó bá wọ́n ó gbogbo alẹ́ kan náà. ṣùgbọ́n kò bá ipò ọlọ́run lórí rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wù díẹ̀ díẹ̀ ó ti di púpọ̀ ní ètò lọ́dọ̀ tiwa o wọn díẹ̀ díẹ̀ yìí lọ́dọ̀ tọ́lọ́ díẹ̀ ní lọ́dọ̀ tọ́lọ́ inna yawman 'inda rabbika ka alifi sanati mimma ta'uddu kama ẹ̀ náà mimma ta'uddu bí ó ti ń wá bọ́lọ̀ ti fúláyẹ̀ kalẹ̀ nìyẹn tọba wa rí bẹ́ẹ̀ káwa máa ṣe tí ó wà anti nature tí ó tako natural thing kò bá mu kò sì sí àbájáde rẹ̀ kan tí yẹn bájáde mẹ tọba fẹ́ gbádùn nígbàdùn tọlọ ń fi lẹtọ obìnrin rẹ̀ tóso ìdílé lórí ọkùnrin àtòbìnrin ìgbádùn bẹ láàrin ara wọn kóbìnrin àtòbìnrin wọn fẹ́ gbádùn ara wọn ìsíbà ní oníyanpẹ ní sèhàn kọkùnrin àtòkè wọn fẹẹ gbádùn ara wọn mùsíbà ni haramu ni nẹ́ẹ̀kọ́ nílé wa àwọn afáwọ asanyu àwa lórí pé tó ju sìnà lọ àbí ògùn ju sìnà lọ èsì jùmọ̀rò ìlànà ìtọ́kọ̀ jùlọ àwọn onímọ̀ ìtú wọn sọ ní pé lè wá àtúnyẹ ògùn ju sìnà lọ tẹ ẹ bá sì bu àwọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn torí kí wọ́n fẹ́ ṣe síhìr kí wọ́n fẹ́ fi padán kò sí pápá àgbàdo kan bẹ kò sí pápá àgbàdo kankan bẹ ṣùgbọ́n bí kí wọ́n fẹ́ fi padẹ́ kí wọ́n fẹ́ fi ṣe nǹkan nǹkan kan tí ò dáa. ẹni ó lò fún anabi wa sallallahu alayhi wa sallam wa amudajẹ pé man wàjà tùmùhù ya'malu amala qawmin lòsèlú faqtul fa'ila wal maf'ul bihi ẹ̀ńtẹ́ bá rí tó ń ṣiṣẹ́ àwọn èèyàn lóṣù òun àtẹnusọ́ ń bá tó pọ̀ ìjọba wọn tó bá jẹ́ pé wọ́n jọ pínú fídọ̀ o. bẹ́ẹ̀ náà ni ẹranko ó fi abo ẹran mọ́lẹ̀ ló bá fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí. irú ẹni tẹ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀ pa ẹran yẹn ẹlẹ́kọ̀ọ́ tẹ̀ pa ifá rẹ̀ ní kókó lọ́mọdé alẹ́ ti rẹ̀ ti bu ọmọdé pé ńgbọ̀ bá yá èèyàn dàbí ẹranko yọ wà jáde láàmú awò títí náà kọ́ lélẹ́ báyìí àwọn èèbó láwọn mímu wọn wọn tó ń bá wọn ara wọn bá wọn abẹ́ ẹ̀ bubakar bá ọsọ kan fún mi ní ni wọn fi ni wọn fi sọ lórí ìròyìn pé ọkùnrin ló gbé ìyàwó rẹ lọ sí court onye oúnjẹ kájà ọmọ báwùnkù ó dẹ̀ dénjọ́ tó rí ẹ̀ fi òun. bá sọ pé sọ̀tọ̀ sọ yóò tó a máa jẹ́ bóòlù ti mọ̀ sílẹ̀ rí ẹ̀ ẹnìkan kọ́ sùpà lọ pé ṣé adájọ́ yọ̀ mọ́ ti ń lọ ṣe àwọn èèyàn ń pè ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹ lọ wo ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì obìnrin yẹn sáàmì kanna bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n fi há kẹ́kìn ọ̀pájà ń bá a bù. adájọ́ bá sọ pé kí alẹ́ ń sọ yìí ń bẹ níbi ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì ìyàwó tòun lè. <laughs> ajẹ́gbẹ́ àtẹ̀jẹ́ ń wá bọ̀ àti àwọn ajájọ́ ń bá wọn sùn ní. ajájọ́ ń bá wọn sùn tó àdẹ́wò àdẹ́wò báyìí kò sí báyìí láwùjọ tí wọ́n ń gbèrú láti jẹ́ kó wọ́n tàpá sófin tọ́lọ́mù. àwọn afọ àti sọ fún wa yìí pé lẹ́yìn sábẹ́ bá àdàlù kúkúrú dàmú téèyàn bá ti lè ṣe kèbèrè tọ́lọ́run kò sí ẹ̀kẹ́ kankan tí ó tóbi wájú rẹ̀ láti dàmú kì í ṣe wa mùsùlùmí wà wọn káàbì àwọn tí èso mùsùlùmí kì í ṣe wa mọ́mú bí òdodo àwọn tí èso mú mèlè àwọn ní ọmọ ẹgbẹ́ mú bàbá tó. So, ìdájọ́ ọlọ́run lórí ẹ̀ òun náà níta ti sọ yẹn mọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ gbọ́dọ̀ lọ sí court kádájọ́ dájọ́ kìí pé individual náà wà lọ́mọ ṣe o ni ó wà lọ́mọ yẹ kò tí wọ́n bá ti pé ó